lúùkù orí ogún. ó sì ṣe ní ijọ́ kan ní ọjọ́ wọn rìn bí ó ti ń kọ́ àwọn èèyàn ní tẹ́ḿpìlì tí ó sì ń wàásù ìrere àwọn olórí àlùfáà àti àwọn pẹ̀lú àwọn àgbààgbà dìde sí i wọ́n sì wí fún un pé. sọ fún wa aṣẹ́wó ni ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí tàbí ta ni ó fún ọ ní àṣẹ yìí. ó sì dáhùn ó sì wí fún wọn pé èmi pẹ̀lú yóò sì bi yín léèrè ọ̀rọ̀ kan ẹ sọ fún mi baptism ti Jòhánù láti ọ̀run wá ni tàbí lọ́dọ̀ ènìyàn. wọ́n sì bá ara wọn gbèrò wípé. bí àwa bá wí pé láti ọ̀run wá ni òun ò wí pé èéṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́ ṣùgbọ́n bí àwa bá sì wí pé láti ọ̀dọ̀ ènìyàn gbogbo ènìyàn ni yóò sọ wá ní òkúta nítorí wọ́n gbàgbọ́ pé wòlíì ni Jòhánù. wọ́n sì dáhùn wípé. a kò mọ ibi tí ó ti wá. Jésù sì wí fún wọn pé. ǹjẹ́ èmi kì yóò wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí. nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí pa òwe yìí fún àwọn ènìyàn pé. ọkùnrin kan gbin ọgbà àjàrà kan ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn àgbẹ̀ ó sì lọ sí àjò fún ìgbà pípẹ́ nígbà tí ó sì di àkókò ó rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan sí àwọn àgbẹ̀ náà kí wọn kí ó lè fún un nínú èso ọgbà àjàrà náà ṣùgbọ́n àwọn àgbẹ̀ lù ú wọ́n sì rán padà lọ́wọ́ òfo ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn wọ́n sì lù ú pẹ̀lú wọ́n sì jẹ ẹ́ níyà wọ́n sì rán padà lọ́wọ́ òfo ó sì tún rán ẹ̀kẹta. E wọ́n sì ṣá a lọ́gbẹ́ pẹ̀lú wọ́n sì tì í jáde. nígbà náà ni olúwa ọgbà àjàrà wípé èwo ni èmi ó ṣe èmi ó rán ọmọ mi àyànfẹ́ lọ bóyá nígbà tí wọ́n bá rí i wọn ó sojú ṣáájú fún un ṣùgbọ́n nígbà tí àwọn àgbẹ̀ náà rí i wọ́n bá ara wọn gbèrò pé èyí ni àrólé. E ẹ wá ẹ jẹ́ kí a pa á kí ogún rẹ̀ kí ó lè jẹ́ tiwa. bẹ́ẹ̀ ni wọ́n sì tì í jáde sẹ́yìn ọgbà àjàrà wọ́n sì pa á. ǹjẹ́ kí ni olúwa ọgbà àjàrà náà yóò ṣe sí wọn? yóò wá yóò sì pa àwọn àgbẹ̀ wọn nírun yóò sì fi ọgbà àjàrà náà fún àwọn ẹlòmíràn. nígbà tí wọ́n sì gbọ́ wọ́n ní. Ni kí a máa rí. nígbà tí ó sì wò wọ́n ó ní. èwo ha ni èyí tí a ti kọ̀wé pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni a sọ di pàtàkì igun ilé ẹnikẹ́ni tí ó bá ṣubú lu òkúta náà yóò fọ́ ọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣubú lù yóò lọ̀ ọ́ lúlú. àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà àti mú un ní wákàtí náà ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn nítorí tí wọ́n mọ̀ pé ó pa òwe yìí mọ́ wọn wọ́n sì ń ṣọ́ ọ wọ́n sì rán àwọn amí tí wọ́n jẹ́ àgàlàmàṣà fi ara wọn pe olóòótọ́ ènìyàn kí wọn kí ó lè gbá ọ̀rọ̀ rẹ̀ mú kí wọn kí ó lè fi lé agbára àti àṣẹ baálẹ̀ wọ́n sì bí wípé. olùkọ́ni àwa mọ̀ pé ìwọ máa sọ̀rọ̀ fún ni ìwọ a sì máa kọ́ ni bí ó ti tọ́ bẹ́ẹ̀ ni ìwọ kì í ṣojúsàájú ẹnìkan ṣùgbọ́n ìwọ ń kọ́ ni ní ọ̀nà Ọlọ́run ní òtítọ́ ó tọ́ fún wa láti máa sanwó òde fún Késárì tàbí kò tọ́. ṣùgbọ́n ó kíyèsí àrékérekè wọn ó sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò ẹ fi owó idẹ ẹ̀kan hàn mí àwòrán àti àkọlé ti ta ni wà níbẹ̀. wọ́n sì dá a lóhùn pé ti késàrì ni. ó sì wí fún wọn pé. ǹjẹ́ ẹ fi ohun tí í ṣe ti késàrì fún késàrì àti ohun tí í ṣe ti ọlọ́run fún ọlọ́run. wọn kò sì lè gbá ọ̀rọ̀ rẹ̀ mú níwájú àwọn ènìyàn ẹnu sì yà wọ́n sí ìdáhùn rẹ̀ wọ́n sì pa ẹnu wọn mọ́. àwọn sadusi kan sì tọ̀ ọ́ wá àwọn tí wọ́n ń wí pé àjíǹde òkú kò sí wọ́n sì bi í wípé. olùkọ́ni Mósè kọ̀wé fún wa pé bí arákùnrin ẹnìkan bá kú ní àìlọ́mọ tí ó ní aya kí arákùnrin rẹ̀ kí ó so aya rẹ̀ lópó kí ó lè gbé irú dìde fún arákùnrin rẹ̀ ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà èkíní gbé ìyàwó ó sì kú ní àìlọ́mọ èkejì sì ṣu lópó òun sì kú ní àìlọ́mọ ẹ̀kẹta sì ṣu lópó gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn méjèèje pẹ̀lú wọn kò sì fi ọmọ sílẹ̀ wọ́n sì kú níkẹyìn gbogbo wọn obìnrin náà kú pẹ̀lú ǹjẹ́ ní àjínde òkú aya títa ni yóò àṣe nínú wọn nítorí àwọn méjèèje liosa ní ilé aya. jésù sì dáhùn ó wí fún wọn pé. àwọn ọmọ ayé yìí a máa gbéyàwó wọn a sì máa fa ìyàwó fún ni ṣùgbọ́n àwọn tí a kà yẹ láti jogún ayé náà àti àjínde kúrò nínú òkú wọn kì í gbéyàwó wọn kì í sì fa ìyàwó ni. nítorí wọn kò lè kú mọ́ nítorí tí wọ́n bá àwọn áńgẹ́lì dọ́gba àwọn ọmọ Ọlọ́run sì ni wọ́n nítorí wọ́n di àwọn ọmọ àjínde ní ti pé à ń jí àwọn òkú dìde Mósè tìkára rẹ̀ sì ti fi hàn ní ìgbẹ́ nígbà tí ó pe olúwa ní ọlọ́run abrahamu àti ọlọ́run isaki àti ọlọ́run jacobu bẹ́ẹ̀ ni òun kì í ṣe ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alààyè nítorí gbogbo wọn wà láàyè fún un. nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé dá a lóhùn wípé. olùkọ́ni ìwọ wí rere. wọn kò sì jẹ́ bí léèrè ọ̀rọ̀ kan mọ́ ó sì wí fún wọn pé. èéṣe tí wọ́n fi ń wí pé ọmọ dáfídì ni kristi dáfídì tìkára rẹ̀ sì wí nínú ìwé sáàmù pé olúwa wí fún olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ǹjẹ́ bí dáfídì bá pè é ní olúwa òun a sì ti ṣe jẹ́ ọmọ rẹ̀ ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní etí gbogbo ènìyàn pé. ẹ máa kíyèsára lọ́dọ̀ àwọn akọ̀wé tí wọ́n fẹ́ láti máa rìn ní aṣọ gígùn tí wọ́n sì fẹ́ ìkíni ní ọjà àti ibùjókòó ọlá nínú sinagogu àti ipò ọlá ní ibi àsè àwọn tí ó jẹ ilé àwọn òpórun tí wọ́n sì ń gbàdúrà gígùn fún àṣehàn àwọn wọ̀nyí náà ni yóò jẹ̀bi pọ̀jù.